الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كنت أبي سورة نقبار لوني nǹkan kan ni nínú àwọn kan tó pàtàkì kí ló yẹ kó jẹ́ ìwà mùsùlùmí nínú tó mú kí ohun tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí kó jẹ́ ohun tó pàtàkì púpọ̀ onáníkẹ́ ẹ̀sìn Islam ní àyè tó pọ̀ jù lókè pẹ̀ lónìí ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam tàn ká débi tó dé látàrí ìwà dáadáa ti àwọn ẹni tí wọ́n gbé Islam lọ báwọn èèyàn láyè gbogbo àwọn èèyàn rí bí wọ́n ti ṣe ń hùwà wọ́n rí ìṣesí wọn ìhùwàsí àti ìṣesí ńlọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ lójú tí wọ́n fi gba ẹ̀sìn Islam lónìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí àwọn dúró sọ́tọ̀ ní ìgbà tí àwọn àwa àwọn àwa dáadáa tẹ́sán Islam ní ká máa hù òun dúró sí àyè mi ọ̀tọ̀ eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ dáadáa tẹ́sán islam mú wa kọjá níta àfojú rí má nínú ṣẹṣẹ àwọn èèyàn ṣùgbọ́n bíi tírú àwọn nǹkan wọ̀nyí ṣẹ́kù sí òun náà nínú àwọn tírà bẹ́ẹ̀ sì ni amọ̀páṣẹ ọlọ́run ọba àti àwọn òfin tí ọlọ́run ọba ṣe níṣẹ́ ni ọlọ́run ọba ṣe kálíbà fi hùwà kálíbà jẹ́ni tí ó máa tẹ̀lé àwọn àṣẹ àti àwọn àlànà yìí kálí bá tara rẹ̀ sórí rẹ̀ ǹjẹ́ tọrọ bá rí báyìí ìwà ohun gangan ní tọ́ka sí páwọn èèyàn ń bẹ ní ìgbà tí ìwà bá ń bẹ àwọn èèyàn tí ń hùwà yẹn á sọ pé wọ́n ń bẹ ní ìgbà tí àwọn èèyàn bá jẹ́ ni tó so yí pé wọn ò níwà kò sí tàbí ṣùgbọ́n ike bíbẹ wọn náà gan yọ wá sópin. So torí rẹ̀ làwọn olùmọ̀sọ yìí pé wa innamal umamul akhlaqu ma baqiyat wa inhumu dhahabat akhlaquhum dhahabu. àwọn èèyàn ìwà ni wọn o ní ìgbà tí ìwà bá ṣẹ́kù láàrin wọn á sọ pé àwọn náà ń bẹ ṣùgbọ́n ní ìgbà tí ìwà bá sọnù tí ò sí láàrin wọn má irú àwọn èèyàn bẹ́ẹ̀ á sọ pé àwọn náà ti parun tí a bá wọ mẹ́yàn a rí i pé àwòrán méjì lèèyàn ní àwòrán kan jẹ́ àwòrán tó hàn àwòrán kejì ó jẹ́ àwòrán tó pamọ́ àwòrán tó hàn òun náà ni bí ọlọ́run bá ti ṣe dá oníkálukú wa tó ṣe kéńgbà tó dá wa ó dá wa tó ń ta àwọn oríkèé wa ó sì ṣe wa lọ́sọ̀ọ́ débi wípé bá ṣe kò sẹ́ni tí ó hàn sí nípa bó ti ṣe mú kí etí ó wà láyé etí kí ojú ó wà láyé ojú kẹ́nu ó sì wà láyé ẹnu òun náà lọ́ba tó mú ká máa fẹsẹ̀ rìn ó ní kí ẹsẹ̀ ó máa gbé ìsàlẹ̀ ní ìgbà tí orí wà lókè laqad khalaqna al-insana fi ahsani taqwim huwa alladhi yusawwirukum. fil arhami kayfa yasha ọlọ́wọ́n bá ya àwòrán wa nínú àwọn àpò bí ìyá wa gẹ́gẹ́ bó ti ṣe wú ọ ya àwòrán ẹlòmíì nínú wa èèyàn pupa ó sì ya ẹlòmíì nínú wa èèyàn dúdú ọ̀nbẹ nínú wa ẹni tọ́lọ́wọ́n bá ya gbogbo oríkèé ò tóbi ó sì ń bẹ nínú wa ẹni tó lọ́wọ́ bá ní kọ̀kan nínú àwọn ti wọ lọ́wọ́ bá ló máa ń yà ẹnìkan kì í kọ́ níṣẹ́ ní tó bá wù ló máa ń ṣe. àwòrán wa eléyìí tó ní í ṣe pẹ̀lú ń dá a lè rí òun náà níbi kálukú ti ṣe ríra rẹ̀ ń bẹ nínú wa ẹni tó ṣe pọ́ rẹwà jọjọ ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe é pé ṣùgbọ́n àti èyí tó rẹwà jọjọ àti èyí tó dé òbò rẹwà èkíní kejì méjèèjì ní ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwòrán tó dáa púpọ̀ ni àwòrán kejì nínú àwòrán tó ń bẹ fọ́mọ ènìyàn òun náà ni as-suratul batina àwòrán yìí tó pamọ́ àwòrán yìí tó pamọ́ yìí òun gangan fúnra rẹ̀ ó pín sí àwòrán tó rẹwà. ó sì pín sí àwòrán tó ṣe pé kò dára eléyìí ìyẹn àwòrán tó pamọ́ òun náà ni àwọn olùmọ̀ọ́pẹ̀ ní al ìwà àwòrán tó pamọ́ ní ara wa òun náà ni wọ́n ń pè ní al-khuluq ìwà àmàfin bẹ nínú ẹni tí wà rẹ̀ dá ó sì ń bẹ nínú ẹni tí rẹ̀ nígbà bá ròyìn èèyàn wọ́n lè ké lágbájá yìí o oníwà rẹ̀ ni wọ́n sì lè ròyìn ẹlòmíì kó ròyìn rẹ̀ pé ìwà rẹ̀ ọ̀dá rárá ọ̀dà ìwà rẹ̀ ọ̀dá láti bí síbẹ̀ ọ̀hún. ǹjẹ́ tí a bá mọ̀ ike ìwà òun náà ní tọ́ka sí pé àwọn èèyàn bẹ ní ìgbà tí ìwà ọba sí má irú àwọn èèyàn bẹ́ẹ̀ á sọ pé wọn ò sí ni wa innamal umamul akhlaqu ma baqiyat wa in humu dhahabat akhlaquhum zahab ìjọ tó bá yé wa bẹ́ẹ̀ ṣé ìwà ìtọ́lọ́wọ́n bá máa dá mọ́yà ni àbí ntẹ̀yàn lè ṣiṣẹ́ ni tọ́lọ́wọ́n bá ní máa dá wà mọ́yà àbí ntẹ̀yàn lè ṣiṣẹ́ ni kò sí tàbí ṣùgbọ́n ike ìwà rí àbí ìwà abú ó ṣe é ṣe kọjá pé adá mọ́yà ó sì ṣe é ṣe kọjá pé èèyàn náà lọ sapátá sẹ̀ láti dẹni tó níwà rí àbí láti dẹni tó ń hùwà abú. ṣùgbọ́n eléyìí tó lọ́lá jù tó sì dára jù nínú oríṣi méjì ọ̀nà nínú oríṣi méjì fi gbà níwà yìí òun náà ni ìwà tó ti pọ́ lọ́wọ́ bá dá mọ́ yẹn ìwà tó lọ́wọ́ bá dá mọ́ yẹn òun lọ dáa jù yàtọ̀ sí ìwà tó pé èèyàn gbìyànjú láti ní lẹ́yìn ìgbà téèyàn ti jẹ́ni tí ò ní rẹ̀ rí tẹ́lẹ̀ ọwọ́ anínú ẹgbàá sallallahu alayhi wa alihi wa sallam kpanabi wa sọ fún al-ashaj abdulqayy wọn ni inna fika inna fika khillatayni yuhibbuhuma allah wọn ni dájúdájú ìwà méjì kan bẹ lára rẹ ìwọ al-ashaj àwọn àwà méjèèjì náà ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí wọn alákọ̀ọ́kọ́ nínú wọn ọ̀nà ni alḥil. Afarada ìwà alákọ̀ọ́kọ́ òun náà ni àfaradà ìwà ẹlẹ́kejì alẹ́nẹ́ ìfarabalẹ̀ àfaradà àti ìfarabalẹ̀ wọ́n jẹ́ ìwà méjì tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí ìwà méjèèjì yìí ó sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n jẹ́ ìwà méjì tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí ìwà méjèèjì yìí ó sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ torí di arákùnrin yìí ọwọ́n bíi anabi muhammed sallallahu alayhi wa sallam oní ana atakhallaqu bihima amillahu jabalani alayhima sẹ́mi ni mo kọ́ àti máa hu ìwà méjèèjì ní wàní àbí ọlọ́run ọba ló dá mi má àwọn àwà méjèèjì àbí ọlọ́run ọba ló dá àwọn àwà méjèèjì yìí má mi. níbi ànábì sallallahu alaihi wasallam lórí nípa eléyìí eléyìí tọ́ka sí pé ọ̀nbẹ nínú wà nítorí pé ọlọ́run ọba dá máa yẹn ó sì bẹ nínú wa ètò ti pé èèyàn ló ń hù níwà ó ń hù níwà ni kò sí nínú wa tó ṣe pé ọlọ́run ọba dá ma lára ó ní ṣe èmi ni mò ń hù níwà ni àbí ọlọ́run ọba òun ló dá ma mi lára anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ni bẹ́ẹ̀ lillahu jabalaka alayhima ọlọ́run ọba ló ọmọ àwọn àwà méjèèjì ọlọ́run ọba ló àwọn àwà méjèèjì mọ́ kéésì pé wọ́n ló ń wò níwà ṣùgbọ́n lọ́n lọ sànù rẹ ló mú káwọn wà méjèèjì kọ́ máa bẹ pẹ̀lú rẹ. الأشج هنا الحمد لله الذي جبلني على خلتين يحبهما الله ورسوله أقوى نفع الله ọba tó ṣe wípé ó ṣe ọdá mami lára àwọn ìwà méjì tó ṣe pé ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ sí ìwà méjèèjì náà báyìí eléyìí fi hàn wa ike kò sí tàbí ṣùgbọ́n oríṣi ọ̀nà méjì lèèyàn máa gbà níwà inú kọjá pé ọlọ́wọ́n ba ló dá ìwà máyà inú kọjá pé ọlọ́wọ́n ba ló dá ìwà máyà àbí kó sì jẹ́ pé èèyàn lèèyàn láti dẹni tí ó ní Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó bá wọ dengue ó máa ń bẹ lọ́wọ́n wa. pé allahumma hassan khuluqi kama hassanta khalqi ìwọ ọlọ́run bàbá mi tún wà mí sí o gẹ́gẹ́ bó o ti ṣe jẹ́ kí dídá tó o dá mi rẹwà o ti dá mi rẹwà náà mo wá ń bẹ̀ ọ́ pé kó jẹ́ kí wà mí náà dáa gẹ́gẹ́ bí mo ti ṣe dára tí mo rẹwà láwọ̀ ìgbà tó ti wáyé wa pé ń bẹ nínú wa eléyìí tó ti pé ọlọ́run bá ti dá mọ́yà ó sì wà nínú rẹ̀ eléyìí tó ti pínyàn lèyìn ó gbìyànjú láti dẹni tó ní ọdájú ìpè tá a bá fẹ́ ní nínú àwọn àwà tó dára nínú àwọn àwà rere eléyìí tó dára jù ní ọ̀nà téèyàn gbà téèyàn fi dẹni tó nírú àwọn àwà dáadáa bẹ́ẹ̀ òun náà ni kéèyàn máa wà àwòkọ́ṣe anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ọlọ́wọ́n bá ròyìn rẹ̀ nínú àwọn ròyìn tó fi ròyìn rẹ̀ ó ní wa innaka la'ala khuluqin azim ọlọ́wọ́n bá ní dájúdájú mo búra ìwọ gangan lẹni tó wà lórí ìwà tó ga dájúdájú mo búra pé ìwà nabi Muhammad sallallahu alayhi wa sallam náà gan ló wà lórí ìwà tó dára ó sì wá nínú hadith eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ tó gún régé látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní innama bu'ithtu li utammima makarima al-akhlaq ńṣe lọ́lọ́wọ́n bá gbé mi dìde tọ́ran mi sí yín nítorí kí n lè bá wa pé àwọn àwa alápọ̀nlé nítorí kí n lè bá wa pé àwọn ìwà alápọ̀nlé torí ẹni tó fẹ́ẹ́ wà wòkọ́sẹ kó wà wòkọ́sẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam níbi àti ní àwọn àwà tó dára torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú suratul ahzab ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أو كثر قد تكون بأسوين لرى النبي محمد صلى الله عليه وآله وسلم أو كثر ري إذن يوم أولد يوم أسنفاني fún gbogbo ẹni tí ń bá ran kan láti pàdé ọlọ́run ọba wa لا tí ń bá ran kan ọlọ́run ẹni tó ń ṣe ìrántí ọlọ́run ọba wa lọ́pọ̀lọpọ̀ nítorí àti wà àwòkọ́sí anabi sallallahu alaihi wasallam nínú àwọn àwà tó dára àti àwọn àṣẹṣí tó sùn wà iná ló fà ló fi jẹ́ pé àwọn aṣíwájú wa rere wọ́n máa ṣe àmójútó kíkọ́ nípa àtàn ayé anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam nítorí pé ńgbà tó bá kọ́ nípa àtàn àgbésí ayé rẹ̀ ó súnmọ́ kó ríran rí nǹkan tó pọ̀ nípa àwọn abala bíi tó ṣe wípé o tí ì nípa rẹ̀ nínú àwọn àwà dáadáadáa eléyìí tí ń bẹ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam àwọn aṣíwájú rere wọn a máa gbìyànjú láti máa nípa àṣesí ìgbésẹ̀ àti ntànàbì sallallahu alaihi wa sallam tọpatì tí ò ṣe nítorí látàrí bẹ́ẹ̀ àwa náà máa ṣe tó ṣe á máa pè é á sì máa tẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe tẹ̀ eléyìí ibn al-qayyim rahimahullahu ta'ala ó sì kọ tírà rẹ̀ zaadal ma'ad wípé nǹkan tá a pa létè de ìgbéǹde al-qiyam nítorí kálíbà tara tírà yẹn ká mọ ìṣesí ànábi sallallahu alaihi wasallam nínú gbogbo nǹkan káwa náà lè bá a máa wà àwòkọ́sí rẹ̀ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí torí ẹ̀ tó o bá fẹ́ kọ́ nípa pé ká lawọ́ o fẹ́ kọ́ nípa ká lawọ́ kà nípa àtàgbèsè ayé anabi sallallahu alaihi wasallam kó owó bá anabi ti ṣe lawọ́ anabi tó máa ń bóyá lẹ́bùn ní ìbúni lẹ́bùn tẹni tí kìí bẹ̀rù ni anabi sallallahu alaihi wasallam tó lawọ́ débi pé ìgbà tó lawọ́ jù kò síbi oṣù Ramadan gbogbo ògbà nínú ọjọ́ ayé lànàbì sallallahu alaihi wasallam lawọ́ àmọ́ ìgbà tó wá lékele púpọ̀ òun náà ni oṣù Ramadan Ibn Abbas radiyallahu anhuma wọn lànà bí sallallahu alaihi wasallam ó tiẹ̀ láwọ́ débi wípé ọkọjá àti atẹ́gùn ti ń fẹ́ tí nǹkan kan ò lè dá dúró báyìí wàá tara eléyìí wàá fi kẹ́kọ̀ọ́ wàá tara eléyìí wàá fi kọ́gbọ́n wọn kì í bí anabi sallallahu alaihi wasallam léèrè nǹkan kan tó ti kọ anabi ní àyàfi kó fẹ́ni tó béèrè rẹ̀ kódà kó ṣe é pé anabi sallallahu alaihi wasallam ó ní bùkátà sí nǹkan yìí wàá tara eléyìí ìwọ náà dẹni tó lawọ́ anabi sallallahu alaihi wasallam ti ń sáà di ọlọ́run níbi àtòdìjẹ ká lawọ́ ìyẹn ìwà ahun ìwà akájẹnijẹ ọ̀fẹ́ ná nínú tọ́lọ́wọ́n bá fún wa látàrí àwọn nǹkan wọ̀nyí ìwọ náà dẹni tó sá fún ìwà ahun wà dẹni tó lawọ́ sára anabi muhammed sallallahu alaihi wa sallam kọ́ ìwà akálójútì anabi sallallahu alaihi wa sallam wọ́n ní ìtìjú rẹ̀ ọ̀tayọ̀ tí obìnrin tó ṣe pé kì í jáde tí ó sì fẹ́ kẹ́nìkan kan ó rí òun lọ ìtìjú anabi sallallahu alaihi wasallam ọkọjá àtàwọn eléyìí anabi wa kìí sasa anabi wa kìí ṣe asa kìí ṣe oníwàkiwà ọjọ́ ẹni tó ṣe pé ìtìjú pọ̀ fún jọjọ tí wọn náà bá ka eléyìí tó sì gbọ́ nípa rẹ̀ wọn náà bẹ̀rẹ̀ sí ní dẹni tó ṣe pé ó ń fi ìtìjú kọ́rọ̀ rẹ̀ ó ń yọ ìwà asádànù ó ń yọ àwọn ìwà asádànù nínú àwọn àwa rẹ̀ ìṣesí rẹ ọbẹ̀rẹ̀ sí ní ìjọsìn àwọn ẹni dáadáa bákan náà ọfẹ́ kọ́ ìtẹríba kí ni jẹ́ ìtẹríba wàá tara anabi sallallahu alaihi wasallam wàá fi kọ́ ìtẹríba àgbọ́yé tó ṣe é gbé àwọn kan ní nípa pé ìtẹríba onáà ní ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ wàá rí pé kò rí bẹ́ẹ̀ ní ìgbà tó bá mọ̀ nípa anabi Muhammad sallallahu alaihi wasallam bákan náà àwọn kankan jẹ́ alákòójúdi tí wọ́n kẹ́ nìkankan kún kankan tó ṣe kí wọ́n máa wò èèyàn yóò kún kọ ẹranko ni wá wọn tún tara anabi muhammed sallallahu alayhi wa sallam kọ àti máa tẹríba àti máa tẹ jẹ́jẹ́ nítorí pé ńlá síwájú fún gbogbo àwọn anabi adam ṣùgbọ́n tó ń ti bọ́lọ́wọ́ bá ti ti ṣàgbéga yìí fún anabi sallallahu alayhi wa sallam ó tún máa ń rẹra rẹ̀ sílẹ̀ sọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá rẹ̀ kìí ṣẹni tí máa kọ òdodo láti ẹnu ẹni yòówù òdodo ti lè wá anabi sallallahu alayhi wa sallam kìí sì ṣàfojúdi fún ọmọ èèyàn wàá tari wàá tún kọ́ ẹ̀kọ́ tó pọ̀ bákan náà látara anabi sallallahu alayhi wa sallam wà á kẹ́kọ̀ọ́ nípa bó ti ṣe jákin tọ́jà ẹni tó nígboyà tọ́jà akínkanjú èèyàn nítorí pé anabi sallallahu alayhi wa sallam òun náà lọ́gàgun àgbà fún gbogbo àwọn mùsùlùmí pátápátá òun náà lásìwájú lápapọ̀ fún gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun náà ni ó tún síwájú ogun òun gangan ní síwájú ogun ẹni tí ó wá síwájú ogun tí ó jẹ́ ẹni tó gbóyà ẹni tí ó síwájú ogun tí ọba jẹni tó láyà ọdájú wípé ogun òpó gbogbo àtòhun àti àwọn ẹni tó bá kó sòdì yóò kó gbogbo wọn lọ wàá tara anabi sallallahu alaihi wasallam wàá fi kọ́ àti jẹ́ akínkanjú nítorí pé jíjẹ́ akínkanjú kò pé ká kú kó tó dọjọ́ kú wa jíjẹ́ akínkanjú kò sì wípé ká má di ọjọ́ tó lọ́wọ́ bá kọ páàdì láyé tá a fi sílẹ̀ ayé sílẹ̀ wàá tara anabi sallallahu alaihi wasallam wàá tún kẹ́kọ̀ọ́ eléyìí báyìí tún tara anabi sallallahu alaihi wasallam kẹ́kọ̀ọ́ nípa bá ti ṣe máa ṣe pẹ̀lẹ́ nítorí pé ìwà jàgídíjàgan ìwà bàbá lè dàrú ọ̀dàrú pẹ́ǹtùká kò sí nínú ṣèṣe eléyìí tó dáa tí ìṣe ìṣesí àwọn mùsùlùmí tara anabi sallallahu alaihi wasallam kọ́ ìṣe pẹ̀lẹ́ ẹ̀wù báwọn yahood náà ti ṣe wá sílẹ̀ anabi sallallahu alaihi tí wọ́n ń kí anabi ní kíkí ẹni tí ń ṣépè fún yà pé assalamu alayka ike àrùn kò jẹ́ tiẹ̀ aburú kò jẹ́ tiẹ̀ àìdá kò jẹ́ tiẹ̀ ikú kò jẹ́ tiẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sì dá wọn lóhùn ní wa alaykum kó máa tiyín náà aisha radiyallahu anha ó ní mo ti gbọ́n tí wọ́n wí mo sì mọ̀ pépè ní wọ́n ń sẹ́ èmi náà wàá sọ pé wa alaykum as-salam wa ghadiba Allahu alaykum wa la'anakum ike aburú kó máa tiyín náà ikú kó máa tiyín náà àìdá kọ́mọ jẹ́ tìyín náà ọlọ́run sì bínú tìyín yóò tún lánàá yín ní ìgbà tí Aisha sọ bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó sọ fún Aisha ó ní hawwini alayki a ìwà pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ o ìwà pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ ó ní ìwà anabi sallallahu alaihi wasallam sọ gbọ́n tí wọ́n wí ni anabi ni mo gbọ́n tí wọ́n wí ṣé ìwọ náà gbọ́ bí mo ṣe dá wọn lónìí gbàtà sọ pé إن الرفق ما دخل في شيء إلا زانه ولا نزع من شيء إلا شانه ìwà àìsà dájúdájú ìṣepẹ̀lẹ́ kì í wọnú kankan àyàfi kó ṣe nǹkan náà lọ́ṣọ̀ọ́ a kì í sì yọ ìṣepẹ̀lẹ́ kúrò nínú kankan àyàfi kí nǹkan náà di òbò rẹ̀ wà. wàá tara anabi muhammed sallallahu alayhi wa sallam wàá fi kẹ́kọ̀ọ́ nítorí pé téèyàn bá ń ṣepẹ̀lẹ́ ọ̀rọ̀ yẹn máa ń dá púpọ̀ ṣùgbọ́n nígbà tí àìsí pẹ̀lẹ́ tó bá ti ń bá yẹn jà gbogbo tó ti dàbí ìgbà tí ọ̀dà nínú ọ̀rọ̀ èèyàn ìní ó di pé èèyàn fi ẹsẹ̀ dáńpa dánù tí ọmọ fọwọ́ ara rẹ̀ bára rẹ̀ ṣẹ́jẹ́ kọ́lọ̀ mẹ́jà fọwọ́ ara wa bára wa ṣẹ́jẹ́. nínú àwọn àwà eléyìí tó tún kọ́ lára anabi Muhammad sallallahu alayhi wa sallam onáà ní ìkẹ́ àti àánú anabi sallallahu alayhi wa sallam tó láàánú lórí àgbàlagbà tó tún láàánú lórí àwọn ọmọ wẹ́wẹ́ èèyàn tara rẹ̀ èèyàn fi kẹ́kọ̀ọ́ èèyàn náà fi jẹ́ pé èèyàn láàánú ọ̀pọ̀lọpọ̀ nínú wa ńlọkàn wọn lé púpọ̀ àyàkókò nàkí ni wọ́n ń gbé ká ọkàn wọn ọ̀rọ̀ ńjọ́ rí títọ́ lọ ọ̀rọ̀ gbogbo ẹ líle líle náà ni bí kọ́ kọ́ bàjẹ́ bí kọ́ bàjẹ́ tó bá sọ̀rọ̀ kò fi kẹ́kọ̀ọ́ anabi sallallahu alaihi wasallam tó sì ké ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí mímbà ó sì rọkàn nínú àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ alḥasan tàbí hussein tí ń rábọ̀ wá sí mọ́sálásí anabi sallallahu alaihi wasallam sì sọ̀kalẹ̀ ó sì lọ gbé ọmọ yìí ó sọ̀kalẹ̀ ó sì lọ gbé ọmọ yìí bẹ́ẹ̀ náà ló ń ṣe sọlẹ ọ̀kan nínú àwọn ọmọ yìí ó ó ṣe sùúrù títí ọmọ yìí ó fi gùn gbádùn nígbà tó gun ànábì gbádùn tó tó sọ̀kalẹ̀ lórí ànábì lànábì tó gbórí sókè láti forí kalẹ̀ ẹnìkan gánà àwọn sàhábà ó ní mo tètè gbórí sókè nígbà tí nìkan ànábì sallallahu alaihi wasallam gbórí sókè torí pé ẹ̀rù ń bà mí kọ́ má jẹ́ pé ànábì ti kú kọ́ má jẹ́ pé kú tó ti kú ńlójú ọpẹ́ láì lórí ìforí kalẹ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu sí mi nígbà tí ń gbórí sókè ń wò mo i ńlọgbọn anabi sallallahu alaihi wasallam ní kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà tí wọn parí sọlẹ àwọn sọhábà wọn tó fún anabi sallallahu alaihi wasallam tí ó sì nǹkan anabi ni ọmọ mi yìí báyìí òun ló gùn mí ní kẹ́tẹ́kẹ́tẹ́ èmi ò sì fẹ́ bà ìdùnnú rẹ̀ jẹ́ kí n fẹ́ bà ìdùnnú rẹ̀ jẹ́ kí n gé ma lọ́wọ́ kó tó di pé ọgbádùn ẹ̀yìn mi ọgbádùn ẹ̀yìn mi tó subhanallah ẹ wo ìkẹ́ wàánu eléyìí tá à ń rí kọ́ lára anabi wa muhammed sallallahu alayhi wa sallam innama yarhamullahu min ibadihi rahama ìṣe ni ọlọ́run ọba máa kàn kẹ́ àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ aláàánú nínú àwọn ẹrú ẹ̀ ẹni tí ò bá láàánú kò súnmọ́ pé kó rí àánú àbí ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba wa eléyìí tọ́ka sí wípé látara anabi muhammed sallallahu alayhi wa sallam àmà kẹ́kọ̀ọ́ látara rẹ̀ àmà ma báwo láti ṣe máa ṣe ìgbésí ayé wa ìbáṣepọ̀ wo ni ń bẹ láàrin ìwà rere àti ìmánì ǹjẹ́ tí yẹn bá ti ní ìmánì kò yẹ kí wéèyàn dá a mọ́ àbí tí yẹn bá ní ìmánì gan ló yẹ kí wéèyàn dá a dọ́gba nínú ìgbésí ayé wa lónìí àwọn ẹni tẹ́ rì tó ṣe kí wọ́n hùwà pẹ̀lẹ́ wọ́n máa ṣe jẹ́ẹ́jẹ́ẹ́jẹ́ pẹ̀lú ọmọlàkejì wọ́n máa gbìyànjú láti rí i pé àwọn ọ̀sà ìdásọ́mọlà kejì ìṣepẹ̀lẹ́ máa pọ̀ nínú ọ̀rọ̀ wọn àwọn náà ní ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó tẹ̀lé súnà bí àwọn ń tọrí kọ àwọn ẹni tó ti pé wọ́n takò súnà ẹ rí wà lọ́wọ́ wọn gbogbo wà lẹ́rìí lọ́dọ̀ wọn yàtọ̀ sí pé ẹni rí tẹ̀wọ̀n éèd lọ́dọ̀ wọn gbogbo wà lẹ́rìí lọ́dọ̀ wọn yàtọ̀ sí pé ẹni rí súnà lọ́dọ̀ wọn eléyìí ni àṣírí tó fà á tó fi jẹ́ pé ìrọ̀rùn lẹ̀sìn islam tàn ká ní àwùjọ gbogbo ṣùgbọ́n gbà tó tàn ká yẹn ó tàn ká ti sọ̀rí kọ̀ ti sọ̀rí kọ̀ ni ìdí ni pé àwọn ẹni tó mú islam yẹn wá ìwà rí wọn làwọn èèyàn rí dáadáa tí ń tọ́dọ̀ wọn wá làwọn èèyàn wò táwọn náà fi wò pọ́ yẹ káwọn náà darapọ̀ mẹ́ni tí ń hurú wà báyìí ìgbà táwọn sì ń sọ pé Islam Islam Islam ló má wọn máa hurú wà bẹ́ẹ̀ àwọn ẹni tó rírú wà bá ń lọ́dọ̀ wọn wọ́n tẹ́wọ́ gbà wọ́n gba Islam lẹ́yìn ìgbà tí gbogbo èèyàn wá gba Islam tán wọ́n gbà á wọ́n hurú wà tẹ́ni tó mú wá ń hù wọ́n tún wá ń ṣerú sí tẹ́ni tó mú wá ń ṣe torí pé ṣe wọn ni tọ̀ríkọ̀ eléyìí ló fà á ló fi jẹ́ ikú gbogbo àwọn ẹni tó gba ìsìláàmù yẹn ẹ̀rí pé tí ò bá jẹ́ tìjàníyà yóò sì jẹ́ kádìríyà pàápàá jùlọ láwọn àgbọn áfíríkà ń bí báyìí tonti pé tìjàníyà kádìríyà yìí náà gbogbo ẹ̀ náà ń jò lọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn àgbọn alára ń jò ní ìsìláàmù dọ́dọ̀ wa ń jò ní ìsìláàmù dọ́dọ̀ wa ìdí nì tó fi jẹ́ pé ńgbà tí ìsìláàmù tàn ó tàn ká pẹ̀lú wà àti ìsí àwọn ẹni tó mú wá ni ìdí nìyí tí gbogbo èèyàn ti jẹ́ lọ́pọ̀lọpọ̀ ó ń tọ̀rí kọ̀ ìwà rírí àwọn ẹni tó mú wá ni wọ́n rí kò sẹ́nìkan tó wá jà lógun lágbọn áfíríkà yìí nítorí kó lè bá gba islam ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó tàn islam ká àwọn olùṣòwò ni àwọn olùtajà èèyàn wá láti Maghrib láti Morocco ó wá tajà nírú Maiduguri so látara bí títí ń bá wọn tajà tí wọn rí i pé wà á máa pọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gba ẹ̀sìn Islam èèyàn wá láti Libya ọgbọ́jà rẹ̀ tó fẹ́ tà wá ó gbé wá sí Alkanemi Kingdom ńgbà tó débẹ̀ ìbára ẹni ṣòwò wọn rí i pé kò fi ìjàmbá bọ̀ ọ̀pọ̀lọpọ̀ gba Islam tó báyìí ní Islam ti ṣe tàn ká lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn tó sì máa wò láwùjọ rẹ̀ lónìí náà wàá rí i pé irú àwọn tọ̀rí kọ̀ nkankan yẹn àwọn wàá pọ̀ lọ́dọ̀ wọn àwọn wàá tọ́da tọ́da tọ́da bó tilẹ̀ jẹ́ pé kò sí tòhídì tọ́da lọ́dọ̀ wọn bó tilẹ̀ jẹ́ pé kò sí súnà lọ́dọ̀ wọn. tẹ̀bá wá rí àwọn ẹni tó ń gbìyànjú sọ pé àwọn ń tẹ̀lé súnà àwọn ẹni tó ń gbìyànjú sọ pé àwọn ń pọ̀pọ̀lọpọ̀ nínú tiwọn àwọn ò ní ìwà tọ́da àwọn lérò yìí pé àwọn ò lè jẹ́ni tí ń tẹ̀lé súnà àwọn ò sì lè jẹ́ni tó dúró lórí tauhid àfi táwọn bá ń àwọn èèyàn dànù bẹ́ẹ̀ ókè tó ń bá wọn lé wọn dànù bẹ́ẹ̀ táwa ní ọgbọ́n tó fẹ́ sọ ní fẹ́ lọ́dọ̀ tí wọn ọ̀dà nípa tauhid èmi fẹ́ gbé tí ọ̀dà kí n gbé tọ́da fún wọn mo fẹ́ gbé tí ọ̀dà n gbé fún wọn gbọ́ mo tẹ́lẹ̀ rí gbà nígbà kò sí mo ṣe lérí gbà nígbà tí wàá mi ọba dà tàbí ma rahmatin min allah ilé ń tẹlẹ o walau kunta faddan ghalidha alqalbi lanfaddu min hawlik. ìkẹtọ́ náà bá ti fún wa nabi muhammed sallallahu alayhi wa sallam ló jẹ́ kí ẹgbẹ́ rẹ̀ kọ́lẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ torí tó lọ jẹ́ òkú roro ni aláya ọlọ́kàn líle yẹn gbogbo wọn pátá ni ọba sákò lọ́dọ̀ rẹ̀ kò sí àlébù nínú sunnah kò sì sí àlébù nínú at-tawhid àmọ́ àlébù ń bẹ lára àwa tá a là ń tẹ̀lé tawhid sahih àlébù sì ń bẹ lára àwa tá a là ń tẹ̀lé súnà níbo iwa ti kọ́ ìwà ká máa léèyàn dànù ti kọ́ ìwà kí ara wa kọ́ mọ́ fàyàn mára níbo ti kọ́ ìwà ká má fi dáadáa ẹ̀sìn àwọn wọn máa fi ilẹ̀ pé tó bá gbèrú ìsìláàmù náà bá nì kò wà wọn sí a'udhu billahi minash shaitani rajim. ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa a rí i pé à ń bùkátà láti mọ̀ nípa àwà pàápàá jùlọ àwa tá à ń tẹ̀lé at-tawhid as-sahih tá a sì di sunnah nabi Muhammad sallallahu alayhi wa sallam mu tàbá wa nímọ̀ nípa àwọn àwà tó dáa ká máa fi ṣe wà ká máa fi ṣe wà torí zakatu al-ilm al-amalu bih zakama kò náà ní ká máa fi ṣe wà wò nítorí pé islam tàn ká látàrí ìwà rí àwọn kan bó tilẹ̀ jẹ́ pé ńgbà táwọn èèyàn yẹn tó gba islam tán islam tó jẹ́ kọrí nkọ̀dí iná ni wọ́n ń ṣe islam tọ̀rí kọ̀ islam ká máa gbára ẹni láyà ká máa tanra ẹni jẹ ká lọ tira ẹni mọ́bìkan ogójì ọjọ́ ká la fẹ́ wà sọ́là àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀sẹ́ kan tún dá wàhálà lẹ́nu wàhálà tán dálẹ̀ ni pé ẹni tó fẹ́ pèèyàn lọ sídìí islam òdodo tó fẹ́ pèèyàn lọ sídìí sunna tó fẹ́ pèèyàn lọ sídìí tawhid wọ́n tún dá wàhálà lálẹ̀ wọ́n dálẹ̀ fún un ẹ sì mọ̀ pé ní bídà ó ṣòro pípọ̀ pé kọ́ pa bídà sí ọ̀rọ̀ ọ̀rùn pípọ̀ kí kèfèrí kọ́ pa ìṣe kèfèrí sí ju bó ti ṣe lè rọrùn ó ní bídà pé kọ́ pa bídà sí lọ. èdè ni pé ẹni tí ń ṣe bídà wọ́n máa ṣe lórúkọ pọ́ńsẹ̀sì àṣetọ́ni ó sì máa ṣe lọ́sọ̀ fún lójoojúmọ́ ṣùgbọ́n ẹni tí ń ṣe kúfúrù tí ń sá ìgbàgbọ́ tó bá ti lè kú òun àìgbàgbọ́ yóò dolùgbàgbọ́ òdodo ni ìdí ni tó fi jẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn gba ẹ̀sìn Islam ṣùgbọ́n wọ́n gbà nígbà tọ̀ríkọ̀ láti pé wàhálà ńlá lọ ṣẹlẹ̀ wàhálà ńlá lọ ṣẹlẹ̀ á máa pèpè lọ sí di pé tọ̀ríkọ̀ tó ń ṣe yéésù ní Islam tó lọ́n fi rán anabi sallallahu alayhi wa sallam lil fati tó ń gbé ká òǹkọ́lá anabi sallallahu alayhi wa sallam ní ká sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí di eléyìí àwa ń bùkátà láti mọ pé àjọṣepọ̀ ń bẹ láàrin ìmánì àti ìwárí tí ìmánì bá lágbára tó ní agbára gidigidi kò sí tàbí ṣùgbọ́n inú nǹkan tí máa bí òun náà nìtẹ̀lé tọ́lọ̀ ẹni tí ìmánì rẹ̀ bá ti lè lágbára dáadáa ìmánì yóò bí kọ́ máa tẹ̀lé tọ́lọ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tá a rí tí ó jẹ́ mùsùlùmí tí kì í tẹ̀lé tọ́lọ̀ fa innal imana fihi da'if ńṣe ni ọmọ tẹ̀lé tọ́lọ́ nítorí pé ìmánì lẹ̀ lára rẹ̀ fẹ́bi kọ́dìrì máa yẹ kọ́wọ́l ìmánu fík bí kọ́dìrì máa tó fi ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ìmánì bá ti lágbára sí lára rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa tẹ̀lé tọ́lọ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá rẹ̀ torí ẹ̀ tí ìmánì bá lágbára lára èèyàn èèyàn gbọ́dọ̀ máa tẹ̀lé tọ́lọ́ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ahlẹ̀ sunna ti wal jama'a ìgbàgbọ́ ahlẹ̀ sunna òun náà ní pé iṣẹ́ ọ̀nbẹ nínú musamman iman iṣẹ́ ń bẹ nínú táǹpẹ̀ ní al-iman nítorí pé i'tiqadun bil-janan wa qawlun bil-lisan wa 'amalun bil-jawarih níta ní lọ́kàn táǹsì ń wí gorí ahọ́n wa táǹsì ń forí eríkèé wa jẹ́rìí sí òní wọ́n ń pè ní imani tí ẹ bá sọ pé màgbọ́ lọ́wọ́ ìmánì rẹ̀ sì ń bẹ lọ́kàn lásán kò lè wí jáde laysa mu'minan bẹ́ẹ̀ náà lẹni tó ṣe ikú onímọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó sì ń wí jáde ṣùgbọ́n àwọn ṣe kásẹ̀sì fọlọ́ kì í ṣe àsọ̀kò laysa mu'minan eléyìí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí pé murji'a àwọn ni wọ́n sọ ikú láì ṣiṣẹ́ ìyẹn lè jẹ́ múmìnì wa huwa khata àṣìṣe lélẹ́yìn ẹ̀jẹ̀ torí ẹ̀ tí ìmánì bá lágbára lára rẹ̀ wàá rí i pé ìwà rẹ̀ ìwárí rẹ yọ pọ̀ púpọ̀ nítorí pé ìmánì àti torí pé ìwà gan nínú sẹ́ni ẹni tí ìmánì bá lágbára lára rẹ̀ ìwárí rẹ yọ pọ̀ gan ẹni tí ìwárí rẹ tó bá wà lẹ àjẹ́ pé ìmánì rẹ̀ ńkọ́ òun lọ lẹ. ọwọ́ nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó gúnrégé ó ní al-imanu. بضع وسبعون شعبة وفي رواية بضع وستون شعبة أعلاها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من شعب الإيمان النبي صلى الله عليه وآله وسلم أنك كان لني أدوني أبين كان لني أغطى òun náà ni ẹ̀ka ìgbàgbọ́ òdodo èyí tó ga jù nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo òun náà ni gbólóhùn la ilaha ètò wa jù nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo òun náà ni kárí tó lè pani lára lọ́nà kágbé ẹ̀rí ìtìjú ẹ̀ka kan lọ náà nínú àwọn ìgbàgbọ́ òdodo ìtìjú kan ni nínú àwọn ìgbàgbọ́ kí wọ́n á lẹ́yìn ka ìtìjú kún sínú wàárí lọ́wọ́ àbí ò sínú wàárí nínú wàárí lọ́wọ́ eléyìí túmọ̀ sí wípé ìtìjú tí í ṣe ọ̀kan nínú wàárí branch kan ni nínú àwọn branches of iman ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ajẹ́ wípé ẹni tí imani rẹ̀ bá lágbára ìwàárí rẹ̀ ńkọ́ yọ pọ̀ yóò sì lágbára jọjọ torí ẹ̀ a rí nínú sahih bukhari àti muslim pàápàá jùlọ sahih bukhari yóò máa sọ fún wa pé bab it'amu ta'ami min al-iman bab ifsha'u as-salami min al-iman yóò máa sọ pé káfún yẹn ló ń jẹ ẹni tí ò ní káfún ló ń jẹ jẹ ń bẹ nu imani sí gbogbo ẹni tá a mà àtẹni tá a mà ń bẹ nu imani sẹ́yìn pé gbogbo àwọn eléyìí àwọn àwa rí ni ó túmọ̀ sí pé bí wa bí ìmánì wa bá ti ṣe lágbára sí bẹ́ẹ̀ ni ìwà rí yóò lágbára lọ́dọ̀ wa. ó wà nínú hadith ilé tí imaamu bukhari tó gbé jáde anabi ni wàllahi la yu'min wàllahi la yu'min wàllahi la yu'min qalu man ya rasulallah qala man la ya'manu jaruhu. bawa'iqa anábì mo fọ lọ́wọ́ bá búra pé kọ̀gbọ́ lọ́n gbọ́ mo fi ọlọ́n búra pé kọ̀gbọ́ lọ́n gbọ́ mo fi ọlọ́n búra pé kọ̀gbọ́ lọ́n gbọ́ àwọn tani ó ní gbogbo ẹni tó ṣe é pé alábàágbé rẹ̀ ọkàn rẹ̀ sí pé kò ní fara ni o ni o ń bà pé ni o náà ni eléyìí òun náà ni ó mú yàn mọ́tà ìdá sálábà gbé yàn ìmánì ni ó jẹ́ kéèyàn káwọ́ ìbàjẹ́ ró téèyàn fi ní nawọ́ bàjẹ́ sálábà gbé yàn ajẹ́ pé wọ́n ní sara ni alábàgbé rẹ̀ kò sí bá gbé kò sí bá tó àmì pé kò sí ìgbọ́lọ́wọ́n bá gbọ́ ni àmì pé kò sí ìgbọ́lọ́wọ́n bá gbọ́ ni nítorí wípé ma zala jibrilu yusini bil jar hatta zanantu annahu sayuwarrithu malayika jibril alayhi salam kò yé sọ fún mi pé ṣe dáadáa sálábàgbé ṣe dáadáa sálábàgbé ṣe dáadáa sálábàgbé títí mo fi bẹ̀rẹ̀ sí ní rò pé ńgbà ọba àtijọ́ kan malayika jibril ó padà sọ pé alábàgbé náà lẹ́tọ̀ọ́ láti jẹ nínú ogún alábàgbé rẹ̀ ṣùgbọ́n adúpẹ́ èyí ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé máa ṣe dáadáa sálábàgbé rẹ̀ máa ṣe dáadáa sálábàágbé rẹ tọ tí imáni bá ń bẹ èèyàn ní ní alábàágbé rẹ lára o eléyìí túmọ̀ sí pé àjọṣepọ̀ ń bẹ láàrin imáni àti ìwárí anabi sallallahu alayhi wa sallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹ́yìn kó máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kó dákẹ́ eléyìí túmọ̀ sí pé gbígbà ọlọ́run ọba gbọ́ òní mú kéèyàn máa sọ̀rọ̀ rere lẹ́nu ìgbàgbọ́ òdodo iní máa mú kéèyàn dákẹ́ nígbà tí èèyàn bá mọ̀ pọ̀rọ̀ rẹ̀ òní jáde lẹ́nu o nínú àwọn àwárí náà ní kò sọ rere lẹ́nu nínú náà ní kò lọ nígbà tó bá mọ̀ pé sọ̀rọ̀ lẹ́nu rẹ̀ eléyìí muslim tó gbé jáde anábì ní salatun man kunna fihi fa huwa munafiq wa in sama wa salla wa hajja wa i'tamar wa qala inni muslim idha haddatha kadhab wa idha wa'ada akhlaf wa idha tumina khan rawahu muslim anabi sallallahu alayhi wa sallam wọn làwọn wà mẹ́ta kan wà ẹnikẹ́ni tí àwọn wà yìí bá pèsè lára munafiki ni o. kódà kó ṣe pónítọ̀ ń ṣe sọ́lá kó ṣe pónítọ̀ ń gbàwẹ̀ kó ṣe pónítọ̀ ń ṣe hajj kódà kó ṣe pé ń umra kódà kó tún máa fanu sọ pé mùsùlùmí ni mí anábì ní mùnàfìkì ni òun náà lẹni tó ṣe pé gbogbo ìgbà tí ó bá sọ̀rọ̀ yọ parọ́ náà ni ẹni tó ṣe pé kò lè ṣàdéhùn kó pé àfikọ́ yẹ bẹ́ẹ̀ ni téèyàn bá fi ọkàn tán lórí nǹkan kan yọ jàǹbé yẹn náà anábì lẹni tó bá rí bẹ́ẹ̀ kọ́ mùnàfìkì ni. ẹ̀rí pé ìmánì ìní ẹ̀jẹ̀ kéèyàn fẹ́ jẹ́ múnafìkì ìmánì ìní máa bí pé tá a bá sọ̀rọ̀ ká sọ ìmánì òun ló máa bí kọjá yìí pé máa fọkàn tán wa lórí kankan kásàmánà ìmánì òun ní máa mú kéèyàn ni tó ṣe wípé téèyàn bá ṣàdéhùn kéèyàn pè ṣẹlẹ̀ ìtumọ̀ sí wípé kò ní ìmánì ńlójú ọmọ parọ́ kò sí ìmánì fún ní èjẹ́ kó pé àdéhùn ìmánì ò sí lọ́dọ̀ rẹ̀ ní ìdí ọjà ń bá ẹni tó bá fọkàn tán ni wọ́n fẹ́ sọ pé ní ìmánì o sì jẹ́ pé ní ìmánì náà lódodo sọ ní wá fi bẹ́ẹ̀ kọ́ jẹ́ ọ̀daràn tí ìwà rẹ̀ Islam nínú al àti sunnah Nabi sallallahu alayhi wa sallam ńlá eléyìí fún ọtọ ọla ńlá eléyìí fún nínú àwọn nǹkan tó tọ́ka sí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba wa eléyìí tó wá nínú suratul qalam níbi títí ń ròyìn anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní wa innaka la'ala khuluqin azim ọlọ́run ní dájúdájú mo búra pé ìwọ muhammed sallallahu alayhi wa sallam lọ ń bẹ lórí ìwà rẹ̀ ọ ń bẹ lórí ìwà tó ga eléyìí tí mùsùlùmí bá gbọ́ mùsùlùmí tó ní làákàyè òun náà máa gbìyànjú láti kọ́sí anabi sallallahu alayhi wa sallam nínú káhùwárí kó náà lè bá jẹ́ wípé òun náà ti ẹ̀jẹ̀ ni tó níwárí gbogbo bó tilẹ̀ wù kó kéré ma gbogbo bó tilẹ̀ wù kó kéré ma kéèyàn náà jẹ́ ni tó níwárí. bákan náà nínú tó tún tọ́ka sí ọlá tí ń bẹ fún ìwárí òun náà ni ohun tó wá nínú hadith láti ọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma. قال لم يكن النبي صلى الله عليه وآله وسلم فاحشا ولا متفحشا وكان يقول إن من خياركم إن من خياركم أحسنكم أخلاقا متفق عليه قال نبي محمد صلى الله عليه وآله وسلم لم يكن فاحشا كيس سنتي ما صار ولا متفحشا kìí sì sẹni tí máa hùwà àti fẹ́ sọ̀sọ̀kùsọ̀ kìí sì onísọ̀kùsọ̀ kìí sì ṣèṣe ìṣekúṣe kìí sì múyàn sọ ìsọkúsọ ìntànàbí sì máa ń sọ ní pé inna min dájúdájú náà àwọn ẹni tó lóore jù nínú yín ahsanakum akhlaqa náà làwọn ẹni tí wàá wọn bá dáa jù àwọn ẹni tí àwọn bá dáa jù nínú yín àwọn náà làwọn ẹni tó lóore jù nínú yín eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá béèrè pé ta ló dáa jù nínú wa kí ni dáhùn ayẹkọ jẹ́ ẹni tí ìwà rẹ̀ bá dáa jù nínú wa tálẹ́ńtọ́ dáa jù nínú wa ẹni tí ìwà rẹ̀ bá dáa jù nínú wa táwa lè dààmú tọ́ òun gan lè má dára rẹ̀ mọ́ òun gangan alára lè má dára rẹ̀ ṣùgbọ́n ní kálukú wa ló mara rẹ̀ tó bá yẹ pé wàá rí wa ló bá pọ̀ jù àbí ìwà bú wa àbùkátà kẹ́nìkan kan ṣẹ̀ṣẹ̀ wá ṣe kútùbà rẹ̀ fún wa oníkálukú mara rẹ̀ tó bá yẹ pé wọn abú ni àbó ní wàá rí ṣùgbọ́n òṣùwọ̀n ni wọ́n gbé kalẹ̀ yìí kémi pẹ̀lú rẹ̀ ó lè ba àjọ kan nínú ẹni tó dáa jù agbọ́dọ̀ jẹ́ ẹni tí ìwà rẹ̀ ó dáa jù ẹni tí ìwà rẹ̀ sunwọ̀n jù nínú wa àwọn làwọn tó dáa jù nínú wa gẹ́gẹ́ bí Ọlọ́run bá sọ pé inna akramakum inda Allahi atqakum dájúdájú àwọn tó lápọ̀lé jù nínú yín lọ́dọ̀ Allah náà làwọn ẹni tí ń payọ̀ Ọlọ́run ọba jù ẹ sì mọ̀ pé takú Allah min akhlaqil muslim ìwà kan nínú àwọn àwa mùsùlùmí ìpayọ̀ Ọlọ́run gan ìwà kan ni nínú wa àwọn mùsùlùmí ó wà nínú hadith láti ọ̀dọ̀ abu darda radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa alihi wa sallam qaal ó lànà bí sallallahu alayhi wa sallam sàlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìwà arítẹ́rí yẹn òun gangan gangan olùmọ̀ wúwo jù lórí òṣùwọ̀n ẹrú tó bá ti jọ gbẹ̀ndàlùkìyà òun gangan ló máa ń wúwo jù lórí òṣùwọ̀n ẹrú lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù oníkálukú wa ní ọmọ sákàkà pé kóhun níṣẹ́ rẹ̀ kan tó ń ṣe sí pamọ́ tí wọ́n gbé wá sórí òṣùwọ̀n lónìí eléyìí tó jẹ́ kí dáadáa wọ́n tẹ̀wọ̀n ju àìdáa lọ torí ẹ̀ tó ń bá ń fẹ́ bẹ́ẹ̀ ìwà rẹ̀ ló mú má ọ̀rọ̀ rẹ̀ o anabi sallallahu alayhi wa sallam ó ní ma min shay'in asqalu min husnil khuluq rawahu abu wa tirmidhi bi sanadin kò sí nǹkan kan tó máa ń wúwo lórí òsùn wa tọ́ba àdìjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà bíi wàrí kò sí nǹkan kan tó máa ń wúwo lórí òsùn wa lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama bíi wàrí eléyìí túmọ̀ sí pé ìgbà tó ṣe pé wa náà pátá ní wù pípé kó sùn wa dáadáa wa kó wúwo ajẹ́pẹ́ ń tá a múra sí náà nínú ìwà rẹ̀ ní wúwo. èèyàn bá fẹ́ jẹ́ ẹni tó ṣe yí pé àyè tí ó jókòó lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ìtòsí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni kò sí ní tẹ́yìn ó sè ju kéèyàn mú wà rè má ìwà lọ ẹni tí wà rè bá dáa tí wà rè bá dáa jù àwọn ni ó súnmọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa ní ibùjókòó tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ó nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Amr ibn Shu'ayb عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وآله وسلم قال ألا أخبركم بأحبكم إلي وأقربكم وأقربكم مني مجلسا يوم القيامة فسكت القوم فأعادها مرتين أو ثلاثة قال القوم نعم يا رسول الله النبي صلى الله عليه وسلم أني يا جاكن سوينيرو nípa atani mo fẹ́ràn jù nínú yín tá a sì ní ààyè tí ó jókòó yóò súnmọ́ tèmi jọjọ jù nínú yín tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam àwọn sàhábà dákẹ́jọ́ wọ́n dákẹ́jẹ́ wọn ò fèsì anábì tuntun béèrè yìí ṣe lẹ́ẹ̀kejì àti ẹ̀kẹta ó ní ta lẹni tí ìjẹ́ ìwọ̀n afẹ́ kí n sun yín nírò nípa ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù àtẹni tó ṣe pé yóò súnmọ́ mi jù níbùjókòó lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam anabi wí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ àwọn sahaba dáhùn wọ́n ní naam bẹ́ẹ̀ ni rẹ̀ anabi sallallahu alayhi wa sallam naam ya rasulallah ó wù wá kó sọ fún wa tálẹ̀ ní tó ṣe é pé ọ̀fẹ́ràn jù tí ibùjókòó rẹ̀ ó sì súnmọ́ tiẹ̀ jù tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyam qaal ahsanukum khuluqa ẹni tí wàá rẹ̀ bá dáa jù nínú yìí subhanallah kí wọ́n dáa ìmọ̀ jẹ́ kéèyàn dẹni tí ànábì fẹ́ràn jù kí wọ́n dá a máa sọ ní dẹni tó ṣe pé ibùjókòó rẹ̀ ń jọ̀gbìn dà al-qiyama yóò sùn mọ́tà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jù. ẹ̀yọ́ àjẹ́ amúra alimami Ahmad olóògbé ẹ̀gbà wa ìjáde bẹ́ẹ̀ al-Bukhari nínú tírà rẹ̀ al-Adab mufrad àdéhìí yìí ti jẹ́ àdéhìí sahih ọ̀nà tó gbà wọ́n gúnrégé torí ẹ̀ ó ti wá hàn ikú ẹni tí ìmánì rẹ̀ pé nínú àwọn olùgbàgbọ́ òdodo òun náà lẹni tí wàá rẹ̀ dáa jù ẹni tí ìmánì rẹ̀ pé òun lẹni tí wàá rẹ̀ dáa jù ẹni tí ìmánì rẹ̀ bá wà lẹ́jù ńkọ́ òun náà lẹni tí wàá dáa jù ẹni tí bá òun ni wàá máa dáa jù bákan náà a sì ti mà pé pẹ̀lú wàá ó máa ń tara ìwà rí ó máa ń ní ẹ̀san aláwẹ̀ ó sì máa ń tara àwa rí yóò ní ẹ̀san ẹni tó fòrú tó tó fi dúró tí ń ṣe sọ̀lẹ́ títí sẹ́sì fọlọ́ látàrí ìwà rí a sì ti mọ̀ pé àwọn ẹni tó lóore jù nínú àwọn èèyàn àwọn làwọn ẹni tí kìíní tí wà àwọn dáa jù a sì mọ̀ pé ẹni tó lóore jù nínú àwọn múmi ni òun náà lẹni tí ìwà rẹ̀ dájú eléyìí ló fà á ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run nínú ìwà rẹ̀ àwọn kàákùn tó lóore ju kéèyàn ní wúrà àti fàdákà lọ kéèyàn ní ìwà rẹ̀ ọ̀gá lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ju kéèyàn ní gold and silver lọ àfikún àti gbogbo nǹkan wá dàrú sẹ́ẹ̀pẹ́ owó ló kú táwọn èèyàn fálà fún ìwà kọ́ wọ́n sọ pé à ń sọ̀rọ̀ owó ẹ̀ ń sọ̀rọ̀ wà ẹnu kí tọ́pọ̀lọpọ̀ ń wínú ṣùgbọ́n lọ́dọ̀ àwọn aṣíwájú tiwa àwọn sọ pé ká níwà tó dáa ó ju wúrà àti fàdákà lọ kọ́ àti ṣe ní jùlọ ìwọ tó ṣe pé látàrí pọ́n hùwà rere ọ̀jẹ̀ ni tó lóore jù láàrin àwọn èèyàn látàrí pọ́n hùwà rere ọmọ gba àwọn ládàá ńláńlá lórí ìwà rẹ̀ irú ìtọ́lọ́ wọn fún àwọn ẹni tó ń ṣiṣẹ́ ńláńláńláńlá eléyìí jẹ́ ọ̀kan nínú nǹkan pàtàkì tó yẹ ká máa ṣàkíyèsí tá máa hùwà rere pé ìwà rere ńkọ́ a máa ran ni lọ́wọ́ tí èèyàn máa fi jẹ́ ẹni tó dáa jù nínú àwọn èèyàn a sì máa ran ni lọ́wọ́ láti jẹ́ ẹni tó dáa jù nínú àwọn mùmíní àti pé ìwà rè a máa jẹ́ orí àwọn aládàá tó ga lọ́dọ̀ Allahu Rabbul Alamin. Atibo, atibo, atibo ni islam là kalẹ̀ pé bẹ́ẹ̀ làwọn àyè tá à ń fẹ́ ká máa hùwà rẹ̀ sí àwọn àyè tá à máa hùwà rẹ̀ sí àlàyé nípa rẹ̀ ó lọ báyìí ọ̀pọ̀ nínú àwọn èèyàn táwọn wò pé wàá rí ní tí wọ́n ń pè ní wàá rí ń ṣe lọ́ọ́ ma lórí bóò ni àwọn èèyàn ń ṣe ń ṣe síra wa. bóòlù àṣẹ ń ṣe síra wa wọ́n rò pé bẹ́ẹ̀ ni ma ike iwari ko kò ní í ṣe pẹ̀lú tí ń bẹ láàrin àwa wa so ìdí ni tó máa sọ pé lágbájá ò ní wà sẹ́wọ̀n kí n gbọ́ yín bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa ni pé ọpọlọ wo lọ pé ńgbà tí ní kò ní wà ni. Kpọlọpọ ọmọ sí Ọda rẹ ọdá sọlọ ń bá wò wọn àti èsì pàǹjọ ń sẹmí lókè pẹpẹ lọlọ bẹ́ẹ̀ sì nínú òfin ṣẹríà àwọn abijá máa hùwà rẹ sí ọpẹ méjì ìwà wa sí Ọlọ́run ọba tó dá wa ká sọlọ tó dá wa táwọn èèyàn wa. àtàwọn míì nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá káhùwà rè sí wọn. àyè eléyìí túmọ̀ sí pé husnul khuluqi fi mu'amalatil khaliq wa husnul khuluqi fi mu'amalatil khalq. káhùwà rè níbi ìbáṣe wa pẹ̀lú Allah kátó wá hùwà rè níbi ìbáṣe wa pẹ̀lú gbogbo ẹ̀dá yòókù oríṣi àwọn ibi tá a máa hùwà rí sínú alákọ̀ọ́kọ́ ìhùwà rí sí ọlọ́run tó dá wa ẹlẹ́ẹ̀kejì ká hùwà rí sí gbogbo tọ́lọ́run dá torí ẹ̀ báwo láti ṣe hùwà rí sí ọlọ́run dá wa téèyàn fi ní jẹ́ ọ̀tọ̀ ọlọ́run téèyàn fi ní jẹ́ ẹni tí ń sì wàá hù sọ́lọ́run agbọ́dọ̀ mọ̀ yìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o ká máa hùwà rí sí ọlọ́run ọba tó dá wa oríṣi ọ̀nà mẹ́ta náà sì la lè gbà láti hùwà rí sí ọlọ́run ọba tó dá wa. alákọ̀ọ́kọ́ talaqqi akhbarillahi ta'ala bitasdiq gbogbo àwọn àròyìn tọ́lọ́run bá bá fún wa nínú alukur'an abánabi muhammad sallallahu alayhi wa sallam bá fún wa nínú súnà rẹ̀ ká máa tẹ́wọ́ gba gbogbo àwọn ìròyìn yẹn pẹ̀lú pa àgbà wọn kó dodo ni wọn. eléyìí ń bẹ nínú wàhálì tá a gbọ́dọ̀ máa wù sọ́lọ̀ báwo lọ́lọ́run ti bá wa sọ̀rọ̀ báwo la nabi wa sallallahu alayhi wa sallam yóò ti bá wa sọ̀rọ̀ tá a máa wá yiri rẹ̀ wò tá a máa pé sódodo ni àbí èso òdodo ọlọ́run sọ pé wa man asdaqu min Allahi qila ó tún sọ ọ́nà àyà mi ó ní wa man asdaqu min Allahi haditha ta lẹni náà tọrọ rẹ̀ jẹ́ òdodo ju ti Allahu lọ kò sí. torí ẹ̀ tọ́lọ́ wọn bá sọ̀rọ̀ kan mùsùlùmí ọgbọ́dọ̀ gbà pé òdodo ni tọ́lọ́ wọn bá ń sọ. bẹ́ẹ̀ tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bá sọ̀rọ̀ kan ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kágbà kó òdodo ni nítorí wa ma yantiqu anil hawa in huwa illa wahyan yuha ànábì yìí kìí sọ̀rọ̀ fẹ́nu nítorí máa ń sọ òun náà ní tọ́lọ́ wọn bá fi ránṣẹ́ sí i tí èèyàn bá ń hùwà rẹ̀ yìí nípa pé àwọn ìròyìn ọlọ́run kí a máa tẹ́wọ́ gbà pẹ̀lú gbígbà wọn sódodo bẹ́ẹ̀ àwọn ìròyìn ànábì ká máa tẹ́wọ́ gbà wọn pẹ̀lú gbígbà wọn sódodo ẹnikẹ́ni tó bá ti ríru eléyìí báyìí ohun tó dájú náà ni wípé yóò jẹ́ ni tí ọkàn rẹ̀ balẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run gbogbo ìgbà tó bá ti gbọ́rọ̀ ọlọ́run yóò mọ̀ pé kò lè jẹ́ nǹkan kan àfi kéni àfòdodo eléyìí ọwọ́ àbí kéèyàn máa dáàbò bò ọ̀rọ̀ ọlọ́run tá a bá rẹni tí ń já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ èèyàn jẹ́ ni tó jẹ́ pé èèyàn dáàbò bò ọ̀rọ̀ ọlọ́run pọ̀ mọ̀rọ̀ ni táǹkà sí ọ létí ni tí èsì Allah Rabbul Alamin lélẹ̀ ọwọ́ àni tó lè jẹ́ bẹ́ẹ̀ so ẹ rí i pé àtipalẹ́nu máa fẹ́ yọ̀ rọrùn fún yín torí torí pé ẹ̀yin alákọ̀ọ́kọ́ ẹ̀yin ti kọ́kọ́ gbà pé kí lọ́rọ̀ Ọlọ́run òdodo ni eléyìí á sì mú yàn láti lè máa fi ọ̀rọ̀ Ọlọ́run ọba bá àwọn ọ̀tọ̀ Ọlọ́run ọba jagun torí pé tèmi ọba gbà pé òdodo lọ́rọ̀ Ọlọ́run bó mo ṣe lè wá fi sẹ̀rí fún wọn tó gba ọ̀rọ̀ Ọlọ́run ọba gbọ́ ìwọ tó ọkọ láti tẹ lọ́kàn nínú àṣẹ Ọlọ́run báwo lèmi ṣe lè mú àyà alukurani kan wá nìsín láti fi sẹ̀rí fún ọ nígbà tó ṣe pé mi gan bí rẹ náà lèmi náà rí èmi náà gbà pọlọ ńlọsọ mo rò pé ó yé wa ìyẹn ni pé téèyàn bá ń sọ fún yàn pé ọmọ yẹn kò sí báyìí yẹn kò sí báyìí nítorí kọ́lọ̀ ń sọ báyìí torí kọ́lọ̀ ń sọ báyìí yùn nǹkan kan ti kọ́kọ́ síwájú rẹ̀ nítorí síwájú rẹ̀ ní kémi gbà pé lódodo ńkọ́ Ọlọ́run ọba ló sọ ẹni tí ọgbà kọ́lọ̀ ọba ló sọ kò lè fi sẹ́rí tọ́ látàrí pé agbàkódodo lọ̀rọ̀ Ọlọ́run á máa lò láti fi takò àwọn ọ̀tọ̀ Ọlọ́run ẹni tó sì gbà kódodo lọ̀rọ̀ Ọlọ́run kó sí bí wọ́n ti ṣe lè gbìyànjú láti mú ọ ṣeyèméjì nípa òdodo ọ̀rọ̀ rẹ̀ tó ṣeyèméjì. pé agbo agbègbè tẹ ti kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí náà sì bọ́ sí tóòtọ́ náà sì lélẹ́yìí pé pé Musa Ọlọ́run á ní kó fi kọ́pá rẹ̀ kó fi ná òkun òkun á gbẹ́ nsàlẹ̀ òkun á pín sọ́nà méjìlá ẹ ẹ ẹ eléyìí náà bẹ́ẹ̀ ni bọ́lá wọn bá ti ṣe sọ́ọ̀nù mo wa bọ́lọ̀ ẹnìkan ni sọ nbẹ́nbẹ́ ni nígbà tọ́lọ̀ ti sọ ó ti dájú pẹ̀sẹ̀ nídìí ká bẹ́nbẹ́ òdodo mélòó wọn sọ láyé tó yẹ pé kọjọ òdodo àfìgbà tá a tó wà mẹ sọ̀rọ̀ nù nígbà tó ní òdodo kan ò ní jó òdodo àfi kí wọ́n wà mẹ wọ́n gẹ́gẹ́ bíi ta ajẹ́ pé wọ́n ló bí òdodo nù. bákan náà ẹni tó gbàgbọ́ kó òdodo lọ́rọ̀ ọlọ́run ọba wa kò sẹ́ni tó lè sọ iyèméjì sí lọ́kàn àbí tàbí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànábì muhammed sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú eléyìí ni mùsùlùmí ti máa ń lágbára láti dáàbò bo ọ̀rọ̀ ọlọ́run láti dáàbò bo sunna ànábì muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀ rà àwọn munafiki àwọn tó ti pé wọn ọgbà kódodo lọ́rọ̀ ọlọ́run ẹ̀ rí i pé tó bá pera rẹ̀ láàfà ẹ̀ bẹ́ẹ̀ sì máa pè wọ́n ó lè jẹ́ pòun lára òun náà ni ọmọ kọbẹ bọ islam lọ́rùn pé ẹ tó wọn tún lọlọ sọ báwọn wọn àti tún rí lẹ́yìn nínú kò kúkú yé wa la ilaha nígbà tí ìwọ tí ti pè ní olùmọ láàrin wọn bá ti sọ bẹ́ẹ̀ kí káwọn èèyàn wí àwọn náà sọ pé tọ àwọn náà lọ sọ pé wọn wí kò yá àwọn náà èèyàn gbọ́dọ̀ gba ọ̀rọ̀ Ọlọ́run ọba sódodo torí pé níta bá ti gbà sódodo kọ rọrùn fún wa láti lò láti fi láti fi sọ pé òdodo lọ́lọ́run sọ kò sì lè rọrùn fún wa láti pa ẹni tí máa ń takò lẹ́nu mọ́. ẹ jẹ́ wo àpèjúwe kan àbí méjì ó wá nínú hadith eléyìí tí Abu Hurairah radiyallahu anhu tó gbà wá ó lánàá Nabi sallallahu alayhi wa sallam ó sọ ike idha waqa adh-dhubabu. في شراب أحدكم فليغمس ثم لينزعه فإن في إحدى جناحيه داء فإن في إحدى جناحيه داء والأخرى شفاء رواه الإمام البخاري قال النبي صلى الله عليه وسلم onítsí esisi tó bá bọ́ sínú nǹkan bí ẹ̀kọ bíi tíì àbí zobo gbogbo ní tẹ́yìn máa mu yàtọ̀ sáwọn tí mu tí o tọ́ba ara eléyìn ọ̀daràn kọ́kọ́ làwọn sọ ọ̀rọ̀ tí wọ́n sọ síbi báyìí kò applicable lórí ẹni tí mu tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ tí eṣinṣin bá kó sínú nǹkan tẹ́ mu pẹ̀lú yàgò mẹ́sì kó rìbọnú ẹ̀ anábìíní kẹ́ ẹ rí eṣinṣin yẹn bọnú nǹkan tẹ mú sẹwọn kí tẹ bá ti rí bọnú ẹ èsì fífú yẹ púpọ̀ kí ni ó ṣẹlẹ̀ lójijì yóò tún léfò lórí nǹkan yẹn anábìyí tẹ bá ti rí bọ bẹ́ẹ̀ ẹ wá yọ sọnù. torí kíni torí pé ní ọ̀kan nínú àwọn ẹ̀yà rẹ̀ méjèèjì àrùn ló ń bẹ ń àrùn ló ń bẹ lára ọ̀kan nínú ẹ̀yà rẹ̀ méjèèjì ṣùgbọ́n lára àyè kejì ńkọ́ ìwòsàn ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n wá nígbà tí èsì bá bọ́ sínú nǹkan téèyàn mu ìyẹ́ tí àrùn bẹ́ẹ̀hùn ìní máa kì bọ́nú ní mu tẹ́yìn bá wá rí bọ́ bẹ́ẹ̀ ìyẹ́ kejì tí ìwòsàn wà ń yọ láǹfààní àtijọ́ ipò náà lúpọ̀ mọ́ ní tẹ́ mu ọlọ́run wá fi ìwòsàn tí ń bẹ lára yìí yóò fi àrùn tí ń bẹ lára àyè alákọ̀ọ́kọ́ alimami Bukhari ló gbà jáde eléyìí jọrọ anabi sallallahu alayhi wa sallam anabi tí kìí sọ̀rọ̀ fẹ́nu anabi tó ti pé ntọ́lọ́ fi ránṣẹ́ sí ló máa ń sọ èmi ti jẹ́ mùsùlùmí nínú tó sọ mí di mùsùlùmí ni pé mo gbọ́ lọ́wọ́n bá gbọ́ igbe kò sí ọba mi ìtọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfún nìkan mo sì gbàgbọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ ni so nínú gbígbàgbọ́ àti gbígbọ́ ọlọ́run gbọ́ òun náà ni kí n gba ọ̀rọ̀ ọlọ́run sódodo kí n gbọ́rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam sódodo torí ẹ̀ mi á sọ yìí pé òdodo lọ́lọ́run sọ òdodo là anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ kí wá sí pé ẹnìkan wà máa sọ fún mi pé is this is this is this uh, scientific, scientifically proved sípẹ́ ti prove scientifically scientifically kọ politically politically ni irọ́ lásán ànábì sọ̀rọ̀ wọ́n á sọ pé scientifically mo rò pé yọ ṣé ọ̀rọ̀ ànábì lágbè lọ bá ni àbí sáyẹ́nsì lágbè wá bọ́rọ̀ ànábì èwo ni nàám àgbè ẹ̀ẹ́n sáyẹ́nsì lẹ́gbẹ̀ẹ́ wá bọ́rọ̀ ànábì tọ́rọ́rọ́ ànábì ni ó dájọ́ lé lórí ezeke sáyẹ́nsì ni ó dájọ́ lọ́rọ̀ ànábì lórí ìyẹn ni pé gbogbo rubbish nonsense tó bá ń bẹ nu ọpọlọ rẹ ó kíláàkì ẹ̀ dànù nígbà pé until it is taken to the laboratory and it was proved scientifically rubbish nonsense foolish. àbí òye wa àwọn sọ pé léyìí báyìí ó ti wà proved torí pé eléyìí divine saying ni kìí sọ̀rọ̀ èèyàn lásán tí ẹ bá wá gbé lọ sí laboratory lẹ́yìn ìgbà tẹ́ ẹ rí bọ́nú tí ìyẹn tẹ́ ẹ sọnù tí laboratory yìí bá tún sọ yìí pé tá a bá mú ọ̀nà rárá a jẹ́ pé kẹ́ ẹ sọ tẹlisikópù àbí kílẹ̀ ń lò máikrósikópù tẹ́ ń lò kẹ́ ẹ sọ gbogbo ẹnu kí kálukú sọlọ ní ká gbàgbọ́ ni abẹ́ ẹ̀rọ tẹ́ ń lò sànàbí sallallahu alaihi wasallam ní ká gbàgbọ́ ní abẹ́ ẹ̀rọ tẹ́ ń lò. àbí òye wa hàn dàbí ẹni tí inú ọrùn wọn ni kò mọ eyín wọn ni mo mú kọ lọ òdodo lọ̀rọ̀ inú rẹ ló ń nítorí pé àná bisalòlá àdìsọ́lá sọ pé ẹ bá lò ọlọ́run fi mú ti máa ń ṣe yín lọ ìwọ wá lo yín títí títí kọ̀ lọ á sọ pé òdodo lọ̀rọ̀ ànábì inú rẹ̀ ń kọ́ ló ń parọ́ sọ wọ́n jẹ́ bó ṣe jẹ́ nítorí pé ẹ̀yin náà mọ̀ pé oògùn tẹ́ bá ní lọ lo oògùn yín ti ń ti ń ṣọ́ níṣẹ́ lóògùn máa ń lapa nígbà tí ìmánì bá lágbára tẹ́yìn bá ti gbàgbọ́ pé tí wọ́n ní kí n lò yìí náà ni ó mú kú ọlọ́run ó jẹ́ ó mú kú wàláì àwọn tẹ̀lé wọn ẹ oyin ẹ pẹ̀lú onú tí ń run mí oyin oyin lásán so yóò sì lásán láìsí inú ẹ nítorí pé bá ọba lò kò ní ṣe kíni kò ní ṣiṣẹ́ torí ẹ òdodo lọ̀rọ̀ anábì kíni ń parọ́ inú rẹ̀ àwa rí nírú àdéṣe ìwà tó yẹ ká máa wù sọ́lọ̀ nù a rí àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n sọ pé àdéṣe o àwọn ò lè gbà wọlé o ah esinsin ni inú oúnjẹ pékinni tó irú àwọn eléyìí á sọ pé wọn àwọn ọ̀dà sọlọ wọn àwọn ọ̀dà sọlọ kátó azẹsẹ má ti sọ tàwọn tó jẹ pé alágbárí irọ́ làwọn àwọn tó jẹ pé ẹ̀sìn ti sọnù mọ́ wọn lọ́wọ́ pàǹdùkú tóyìnbó gbé wá bá wa yìí náà wọ́n ń kó ká tó àwọn ọmọ sọ pé no until it is proved scientifically. àwọn arọ lásán ìwọ gan gbọ́dọ̀ gbéra rẹ lọ kán lọ prove rẹ pé sọǹbẹ àbòsí tònú wà tó yẹ ká máa wù sọlọ ọ náà ní pé ká máa yí pé ìntọ́lọ̀ ń bá sọ ìntànàbí sallallahu alaihi wasallam ń bá sọ kásẹ̀ kínní ká gbà sódodo sòkò wa subjected sí objection sami'na wa amanna ẹnitọ́pọ̀lọ rẹ̀ bá dọ̀tí lónìí ó súnmọ́ lọ́la kọ́lọ́ wọn fi ìdọ̀tí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú kí n tó yá wa lónìí kó yí o náà lọ́la ẹ sì jẹ́ ó yín o kí Islam sọ pé kọ́ lọ gbọ́kà rẹ kó gbé tì rẹ kó gbé ẹ̀kọ́ rẹ síbi tí èsì ó ti bà sí o ẹ̀hẹ́n dábàá pé ẹ mọ fẹ́ dán wò rárá o ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run kọ pé kọ́ bọ́ bẹ́ẹ̀ sọ́wọ́ adájẹ́ nù nítorí rẹ̀ islam ló gbọ́dọ̀ dánù wàá rí esinsin yẹn bọ́bẹ̀ wàá yọ sọnù má bó ń lọ. ìbọ́lọ́mọba náà ló ní kárùn-ún òun náà ló ní kí ìwòsàn wà rẹ̀ tó sì rán lọ́sọ léyìí fún wa nǹkan kan ò ní sí jẹ. bákan náà ó wá nínú hadith eléyìí tí ìmáàmù muslim tó gbé wọ́n anabi muhammad sallallahu alayhi wa sallam oni inna shamsa tadnu min alkhalaiqi yawma alqiyamati bi qadri mil dájúdájú oòrùn yóò sún máwọn èèyàn tó bá di jọ gbẹndé alkiyama ní òdiwọ̀n mil kí ni jẹ́ mil ṣé máìlì ni àbí míìl tí í ṣe pọ̀pá tìró pọ̀pá tìró àmọ́ jẹ́ míìl lédè lárúbáwá máìlì táǹsì fi ń wo jíjìnà ibi tí ọ̀nà dé òun náà máa ń jẹ́ míìl lédè lárúbáwá ok tí a bá tiẹ̀ sọ yìí pé jíjìnà tó rùn ó jìnà àti súnmọ́ tí súnmọ́ wájú ọ̀gbìn dàlùkìyàmà. kò ní ju one mile lọ agbé Abagbe wàlá agbe máìlì kan lẹ́yìn pé wọ́n máa ṣírò ọlọ́ọ̀lọ́mọ hundreds of millions of miles tí wọ́n sọ pé òun wà wa ní ẹ ò bó ń ta wá lára tó báwo wá ni tó bá ké kan ní máa ń bẹ láàrin àwa àti òun tó bá àwọn oníṣáyẹ̀nsì wa unbelievable ìgbésọ bá lọ jẹ bẹ́ẹ̀ gbogbo alama perish sànkì táwọn sọnù àwọn sọ pé laysa amrul qiyamati ka amri dunya ọ̀rọ̀ alqiyama dàbí ọ̀rọ̀ ilé ayé lẹ́yìn wá gbà náà sèbá nàbí sallallahu alaihi wasallam lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ ẹni tó bá tẹjú yóò rí mu ẹjẹ àjọ ṣe sùúrù kó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù kẹwàá kó sáyẹ́ǹsì wá. kẹsì rántí láti mú mítà lọ́wọ́ tẹ́sì wọ́n ń jọ́nà pé yẹ́s bẹ́ẹ̀ ni no kò rí bẹ́ẹ̀. tòṣùgbọ́n àwọn akọ sẹ̀mẹ́ẹ̀nà wà á mẹ́nà. a mùsùlùmí ní sinmi tọ́pọ̀ àwọn ni wàhálà bá. àwọn ni wàhálà bá tí wọn gbàgbọ́ torí ẹ ńbẹ nù wà tá a gbọ́dọ̀ wù sọlọ pé ọ̀rọ̀ bàbá ká gbà á pẹ̀lú gbígbà sódodo eléyìí ìjọba jẹ́ ṣe wọn ń sọ̀rọ̀ wọn á sọ báyìí wọn á sọ pé mi ń gbá láàyè yẹn ni pé ń tọ́ ọ sọ ń tọ́ ọ sọ pọ́lọ̀ ń sọ òun ọ̀gbá o ìwọ gẹ́gẹ́ bíi ta ni ìwọ gẹ́gẹ́ bíi ta ni sọ́mà lọ́nà wọn bá sọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àgbàgbọ́ ni èèyàn wọn a máa fẹ̀sùn kan ọpọlọ rẹ̀ pé ìwọ ọpọlọ mi è gbọ́rọ̀ àyèmọ̀kẹ́ sì ń bọ ọjà ó ti pọ̀ ju o ọlọ́wọ́n bá sọ̀rọ̀ òun á yiri rẹ̀ wò wàá rí kóòtù ní ṣe bẹ́ẹ̀ máa ń jọ mi tó bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo máa ṣe bákan náà ìwà wa ìgbésẹ̀ kejì tí ó fi da sọ́lọ̀ ìgbésẹ̀ ta ìgbésẹ̀ ìgbésẹ̀ kejì tí wàá ó fi da sọ́lọ̀ ọ̀nà ni talaqi ahkamillahi bil qabuli wat tanfidhi wat tatbiq gbogbo àwọn adájọ́ tọ́lọ́wọ́n bá bá ṣe ká gbà á ká sì lò ó ká mú ṣẹ. tàlákọ̀kọ́ ní ti pẹ̀lú ìròyìn ẹlẹ́ẹ̀kejì àwọn òfin tọ́lọ́wọ́n bá ṣe àwọn àdájọ́ tọ́lọ́wọ́n bá ṣe ká musẹ̀ nǹkan kan nínú tọ́lọ́wọ́n bá ṣe lófin àgbọ̀dọ̀ sí dànù pé á eléyìí ò lè bá wa láàmú o àwa gẹ́gẹ́ bíi tani ṣe bọ́lá ńtọ́ dá wa nù wàlá oríire ń bẹ fún mùsùlùmí àkọ́kọ́ ni pé gbogbo òfin tí wọ́n ní kọ́ tẹ̀lé yìí ọlọ́ọ̀tọ́ dọ́ ọ ló ṣe gbóò ló ṣe máa lò tínú rẹ̀ ò ní dùn unlike òfin èèyàn tó kọ́ kọ̀ da kò wúlò nígbà tó ń wà láyé bó wàá lòfin ṣe fẹ́ wúlò tí ó dáa lẹ́yìn ìgbà tó ti kú sọ ṣùgbọ́n òfin tọ́lọ́run ọba wa ọba tó dá wa tó ní wa ló ṣe bó lèmi ò sì máa lò sínú mi ò ní dùn torí di eléyìí báyìí òfin ọlọ́run ọba tó bá ṣe a gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á ká sì máa lò kódà kó ṣe wípé. nǹkan yẹn lé kọ̀rọ̀ wá lọ́rùn àwọn òpó ṣòro àmọ́ gbà eléyìí ni òsì fọ́pọ̀lọpọ̀ nínú ìwà àwọn sọ́lọ̀ ah, mi mi ò lè ṣe eléyìí o ó rí ọ̀pọ̀ daràn ní ọ wọ́n rí ọ ó rí ọba lè ṣe ọba ọlọ́run tẹ́lẹ̀ náà gbogbo nítorí ọba ní ká ṣe ìwọ́lá lè ṣe wàláì kò sí ìta lè ṣe nítorí mú wa ibi mánú pàǹgbẹ mánú láti gbà tá ti yọ tó ti ń wọ táàkù ṣé bọ́lọ̀ ti mọ̀ pa lè ṣe torí ẹ̀ ìwọ wá sọ pọ́lọ̀ ń rí ọ ó kúkú ti mọ̀ ọ́ pé ó lè ko kò rí ọ ọmọ kò rí ọ lẹ́ni tí ó lè ṣe ó rí ọ lẹ́ni tó lè ṣe iná ló ṣe ṣe rẹ má ara rẹ jẹ kọ́lọ́ ọba wa pa aláṣẹ pẹ̀lú nǹkan kankan ni èmi ò ní ṣe ní tàtàkù ntọ́lọ́wọ́n bàbá ti ṣe tọ́ba fẹ́ ṣe kó ṣe fún mi ẹ́n èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o ńbẹ́ nu pé wọ́n èèyàn da sọ́lọ̀ àbí kí èèyàn sọ pé torí ìgbéraga èmi ò ní ṣe èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo tó bẹ́ẹ̀ ibi tí ẹran ti wà láyà mi mọ̀ fọwọ́ gbá irọ́ lásán sọ́tọ̀ kọ̀tọ́ o àbí kéèyàn wá pa àti ọlọ́run ọba tì kò ní ẹ òròjú tí ń bá mi ní òní kọtọ torí pé eléyìí ọta kó pé ìwà rẹ̀ da sọlọ ẹni tó bá ìwà rẹ̀ ọda sọlọ lápèjúwe zaka zaka èèyàn ní forty million naira one million ẹ sì máa ń pé àti yọ owó kọ̀ rọrùn ẹnìkan wá sọ yìí pé káì àṣẹ ọlọ́run tó ní ká yọ zakai mi ò ní lè tẹ̀lé owó ìtúpọ̀ jù ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìwà rẹ̀ ọ̀dà sọ́lọ̀ ìwà rẹ̀ ọ̀dà sọ́lọ̀ tó ṣe dáadáa sí i débi tó ṣe dáadáa sí i dé ọwọ́ anìkọ́ yọ ọ̀dà kan ní ogójì ó lòun ní yọ. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ọlọ́run bá dá ọba sọ̀rọ̀ kó ṣe islam ó lóun ò lè ṣe islam òun lè tẹ̀ láti ọlọ́run pé kóun ó ṣe islam gẹ́gẹ́ bí àwọn kèfèrí nìsín àtakò ó mú wọn má ṣe islam ìwà wọn ọ̀dà sọlọ ẹ bá wa kọrin láti alẹ́ dàárọ̀ ṣé wàá yín da ìwà yín ọ̀dà ìwà yín ọ̀dà sọlọ bẹ́ẹ̀ náà nìwọ náà tí wọ́n bí mùsùlùmí ọwọ́ àyànṣọ láti lódì ó se máa ṣé wàá rẹ da sọlọ ìwà rẹ ọ̀dà sọlọ ọlọ́wọ́ bá wá sọ sí wàhálà wàhálà yìí wá burú jáì ó wá ní wọ́n lọ́n tó o bá fi lè yọ mí là mí nínú wàhálà tí mo wà yìí mo sàdéhùn fún ọ pé màá ṣe sọláàtì má wulẹ̀ sí àìṣe sọláàtì nǹkan lọ́yẹ kọ́ ọ bá kú ṣé wàá rẹ̀ dá sọ́lọ́n kódà sọlọ ẹni tó ti pé Eid nìkan ló ń ṣe sọlá tí wàá rẹ dá sọlọ kódà sọlọ jumu'a ṣe jumu'a tí wàá rẹ dá sọlọ kódà sọlọ bẹ́ẹ̀ náà ni kí ló dé tẹ̀ lọ hajj ó ní ah ẹni tó ń rí nu tẹlifíṣàn yẹn dàbí ìgbà tí kinní wà clumsy o yóò ṣòro ah pé kinní máa lé o òun ní tó òun ní tó àjùlá yìí tó ṣé rẹ dá sọlọ ọ̀dà sọlọ ọlọ́lá àgbọ̀rọ̀ ṣe zina oníwà máa ṣe because ló máa fi ń kíìpù balance òun fi ń kíìpù balance wọ gẹ́gẹ́ bí ẹrù azọ pé sẹ́wà rẹ̀ dá sọ́lọ̀ ọ̀dà sọ́lọ̀ sọ́lọ̀ náà wá ní káṣí kínní kápátì ẹnìkan ní nínú àbòsí ni jíjẹ tàwọn wà àwọn àríjẹ lábòsí ọlọ́sílẹ̀ gbọ́dọ̀ ṣe kínní ẹ gbọ́dọ̀ ṣàbòsí ó lóun ò lè pati síwà rẹ̀ dá sọ́lọ̀ ìwà rẹ̀ ọ̀dá sọ́lọ̀ yẹnni pé gbogbo ẹni tí ó bá ṣe ń tọ́lọ̀ fi pa á láṣẹ tí ó sì jìnnà sí ń tọ́lọ̀ bá ní ká pati ìwà rẹ̀ ọ̀dá sọ́lọ̀ mélòó wá nínú wa níwà rẹ̀ wá dá sọ́lọ̀ báyìí tí ẹ bá sì ti fìdí rẹ́mi láàrin rẹ̀ sọ́lọ̀ àárín rẹ̀ àti èèyàn yóò forí sanpọ́n nǹkan ẹlẹ́kẹta tá a tún gbọ́dọ̀ ṣe tí wàá ó fi dá sọ́lọ̀ ọ̀nà ni talaqqi akadari الله bi والصبر كما sabr kama tẹ́wọ́ gba gbogbo ntọ́lọ́mọ bàbá kọ pé yóò ṣe wá láì dá kama tẹ́wọ́ gba pẹ̀lú pa yọnu sí àṣìṣe sùúrù eléyìí ni ó túmọ̀ sí pé wà rẹ̀ dá sọlọ ọlọ́run ọba fa àárẹ̀ sí ọ àárẹ̀ yìí lágbára kọ́mọ̀ sí inna lillahi wa inna ilayhi dájúdájú tọ́lọ́run ọba láti dájúdájú ọ̀dọ́ rẹ̀ láfàbọ̀ gbogbo ẹni tó bá wá kí ọ tó bá fẹ́ sọ̀rọ̀ kèfèrí ẹnu wọn wọ wò torí pé wọ́n ti nǹkan ṣe ní ìnìsín ọ̀rọ̀ ìmánì wọn gbọ́ lẹ́nu rẹ̀ ó rí pa àlọ́kà àlọ́ tó bá fẹ́ mú wa fún ọ wọn ò ní rí mú wa. la ilaha illallah inna lillahi wa inna ilayhi raji'un wàláì gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ orí ibu yọ̀rọ̀ ajáde àkókò ah, máa ń tí tí nǹkan ń wí lẹ́nu iná lè lánàá ní sọ wàá rí i pé ìwà tiẹ̀ da sọ́lọ̀ torí pé aslan bí mo bá gbádùn owó ọlọ́ọ̀ni tí mo bá sàárẹ̀ owó ọlọ́ọ̀ni kí wọ́n á ní mo fẹ́ máa sọ̀sọ́ kù sọ̀sì kí n sì tún taari ìtọ́lọ̀ ní kó sèmí kí n tún máa gba ládàá inna lillahi wa inna ilayhi raji'un so kéèyàn ó ṣe sùúrù kọ́ yọ́nú sí ntọ́lọ̀ ti ṣe ńbẹ́nu pé wọ́n èèyàn da sọ́lọ̀ ẹ̀yin náà wòlé lẹ́hìn mẹ́tẹ́lẹ́ àlẹ́ kásì bàbá wa ló máa ń fún wa lóúnjẹ lójoojúmọ́ ó máa ń fún wa lóúnjẹ lójoojúmọ́ bàbá wa wá fún wa lóúnjẹ ńjọ́ kan sẹ́mi pé ọmọ rere kò ní fàdúró jáde kó ń palọ̀ bàbá rẹ̀ dípò pé nìkan wà á pè pé ah kí ló dé ọmọ rere kódà ẹ̀ ní ká lójú rẹ̀ pé ah after all it's my father tó bá wù wọ́n láti fún mi tí ó bá sì wọ́n láti fún mi torí tí wọ́n bá fún mi ọmọ wọn lè bí òní pa tí wọn bá sì fún mi ọmọ wọn lè bí ọ̀pá fa so wọn náà máa wò pé tí dáàdi rẹ náà bá sì wojú rẹ pé ṣé kìí ṣe oúnjẹ tí nǹkan ọmọ yìí ló jẹ́ kí ojú rẹ ọgbẹ́ báyìí ṣàkóso àwọn tó padà pé wá ń bì àmọ́ èèyàn mélòó nù wá náà níwá rẹ dá sí bàbá rẹ tí bàbá rẹ bá ní kò sówó oúnjẹ lónìí dáàdi sẹ́wọ̀n pé dáàdì tó sọ àìlẹ́kọ̀ọ́ ni bí ìgbà tó sọ pé dáàdì tí mo bá bù yín so <laughs> tó bá jẹ́ ní aslan kò sówó oúnjẹ láàárọ̀ ìtọ́ ọlọ́wọ́n bá mi bò yín láṣìírí ó sì rọ ajá rẹ̀ wàlẹ́ bàbá wọn fún ọ tẹ́lẹ̀ naira gba five hundred yìí. ẹ wàláhì torí pé ọ lẹ́kọ̀ọ́ àmọ́ ọmọ mi ọkọ̀ jáde náà fajúro ẹnìkan wá rẹ bọ̀ sí òsì pé ebi ni ẹ.

sẹ́mi lé tọ́ sí ìwọ ọlọ́run a'udhu billahi minash shaitani rajim ìwà rẹ̀ torí tí rẹ̀ bá dá sọ́lọ̀ bóòlù ọlọ́run bó ṣe fi nǹkan kan sí ọ pariwo kò túmọ̀ sí pọ́lọ́n fi nǹkan sí ọkọ̀ wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ kọ́ ọmọ lóògùn o ó lóògùn àmọ́ tó máa dúpẹ́ àwọn nǹkan wọ́n tún burú ju tiẹ̀ lọ èèyàn ó sì ní tọ́lọ́n fẹ́ fàyọ lára tí fi ń ṣe wá torí ẹ̀ á ṣe sùúrù fún tọ́lọ́n bá fi ṣe wá àárẹ̀ ń ṣe wá inú tá a fẹ́ ni ìpọ́njú ń bá wa inú tá a fẹ́ ni àìní ń ṣe wá inú tá a fẹ́ ni àìmọ̀kan ń bá wa jà nínú tí ọ̀dá ni ikú ń kọ́ bàbá gbogbo ẹ̀ ìṣekèsè rí gan aburú ńlá ni gbogbo àwọn àìdá tí ń ṣe àwọn èèyàn èèyàn ọ̀yọ́nu sí pọ́lọ́wọ́n ọba ló fà rẹ̀ sẹ́mi ọlọ́run ló fi àìní ló mú bá mi ọlọ́run lọ kọ́ igbe kí n má mà èèyàn ó sì ṣe sùúrù yọ ọ̀yọ́nu òní yọ́nu sí jíjẹ́ kèfèrí o òní yọ́nu sí jẹ́ mùṣírìkí o ọgbà Islam ó di múmìnì tọ́ ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ á rí i pé ṣíṣe sùúrù nígbà tí nǹkan bá ṣe wá àmì pé ìwà wa dà sọlọ ni wa bashiril mu'minin alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un ulaika alayhim salawatun min rabbihim wa rahma wa ulaika humul muhtadun tẹ́lẹ̀ báyìí wa eléyìí jẹ́ bí wàá wa ti gbọ́dọ̀ dà sọlọ báwo wá ní wàá wó ṣe dáa sí ìyẹn ẹgbẹ́ wa